بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على محمد وعلى آله وصحابته أجمعين ẹ̀rí kẹta tó ń ṣe ní dandan fún wa pé súnà ànábì agbọ́dọ̀ lónìí innal Qur'ana lam yatadamman tafsila likulli umuri sharia dájúdájú alukur'an kò kó àwọn àlàyé gbogbo àlámọ̀rí òfin ẹ̀sìn wa sínú o má jẹ́ wọ́n tàn ọ́ jẹ o alukur'an tó ń wò yẹn kò kó àlàyé gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa sínú kò kó sínú o kàlà ibadat gẹ́gẹ́ bí àwọn ìjọsìn mìsọ̀láàtìn ní irun kíkí ni wàsíyámi ní ààrẹ gbígbà ni wàhájìn àti hájì ìlà àkèrìà títí dé parí. wa inama jaha mujmalan li kulli shay'in kùránì ó ọkàn kapsuléètì gbogbo ẹ̀ ni o nígbà tí yẹn bá kó nǹkan sínú capsule tó ti yẹ ọ wá ní àkópọ̀ ó kú ọ̀rọ̀ pọ̀ ní o kò fọ́ sí wẹ́wẹ́ o a sì bùkátà sí ìfọ́síwẹ́wẹ́ ká lè mọ bá ṣe ṣe nǹkan náà wàtàrà katafsil li sunnati annabawiya kùránì wá fi iṣẹ́ àlàyé sílẹ̀ fún súnà ó fi iṣẹ́ àlàyé lórí ìjọsìn àti àwọn nǹkan mìíràn ó fi í pé kí súnà kọ́ wá dùn yẹn ó yanjú yẹn fún wa alaysa hadha dalilan qatiyan ala wujub wujudi sunna ìyẹn kì í wá ṣe ẹ̀rí tó yanjú lórí ìpọn dandan bíbẹ súnà ànábì wàsùdúrì ha ànànàbí sallallahu alaihi wasallam sẹ́yìn kì í ṣe ẹ̀rí tó yanjú tí ń sọ pé súnà yìí o látọ̀dọ̀ ànábì ló ti wá kàmásìdárì sáàni lè tẹ̀sírì gẹ́gẹ́ bí orísun kejì fún ìlànà àwa mùsùlùmí nígbà tó já sí pé àlùkùránì wíwá tí ó wà ó wá pẹ̀lú collections of informations collections of informations ó ń kó àwọn ìró ó ń kó wọn papọ̀ ni ẹ kírun ó ti kó gbogbo tí jẹun papọ̀ yálà ìwọ̀n ọ̀ràn yẹn ni tàbí náfìlà ó kó papọ̀ báwọn àkímú sọláàt ẹ̀kírun ó ti kú papọ̀ ntí ọ̀wọ́ àtàn yẹ́bẹ́yẹ́bẹ́ tá a fi mọ̀ wọn kan jọ̀rọ̀ ki ọ̀kan gẹ́ náfìlà kí nìkan súnà ni ọba lóò ní í ṣe súnà òun fẹ́ ná àbùkù kan súnà ó sì lọ fẹ́ jẹ́ mùsùlùmí. tí kùránì bá mú ọ̀rọ̀ wá ní àpapọ̀ tó sì jẹ́ orísun àkọ́kọ́ láti mọ̀ nípa ẹ̀sìn wa tí í ṣe Islam tí àdìsí náà wá mú ọ̀rọ̀ wá ní ìfọ́síwẹ́wẹ́ láti sọ fún wa nípa Islam wa yóò túmọ̀ sí wípé alukurani àti sunna òní Islam alukurani àti sunna òun ni kí ni o Islam ọ̀kan ò rọrọ̀ fún kejì. ẹ̀rí kẹrin wàlìmúrọ́ọ̀dù bìlìkìtàbì èròǹgbà pẹ̀lú the word alikitab nínú ayé ọlọ́run ọba tó sọ pé ma farrotina filikitaabi min shay'in ààfin kankan lẹ̀ láìkọ́ nínú tírà o ààfin kankan sílẹ̀ o kí ni tírà tó wà ń bẹ̀ yẹn huwa láhùlì mahfuz tíra láhùlì mahfuz ni àfáà kìí ṣe kùránì kìí ṣe kùránì láhùlì mahfuz ni ó ní tíra tí kò sí ọ̀rọ̀ kan tí ò sí nú ẹ̀ kò sí ọ̀rọ̀ kan ní àpapọ̀ àti ní ìfọ́síwẹ́wẹ́ kò sí ọ̀rọ̀ kan tí ò sí nú ẹ̀ alladhi ahsallahu fi kulla shay'in min umuri khalqihi tíra wàhálà tá à ń sọ eléyìí tí ọlọ́run bá fi dé gbogbo àlámọ̀rí àwọn ẹ̀dá rẹ̀ mọ́lẹ̀ walaysa limuradu bihi al-Qur'an al-Karim kì í ṣe kùránì ní wọ́n gbà lérò pẹ̀lú alikitaabu ń yẹn o lódodo ni pé nínú orúkọ alukur'an ó ní alikitaabu àmọ́ nínú aya yìí kì í ṣe alukur'an náà gbàlérò láhùlì màfúùzì ni torí náà o ọlọ́run òṣìṣọ́ láhùlì màfúùzì kalẹ̀ kur'an lọ́sọ̀ kalẹ̀ kur'an náà jẹ́ tọ́sàn kan nínú màfúùzì gẹ́gẹ́ bí náà kan nínú kó lè mọ̀ bẹ́ẹ̀ pé kì í ṣe àlùkùránì lẹ́gbàlérò bí kò sí láwọ́lì mahfuz súnà náà ni ó tún wá ṣe àlàyé ara yẹn fún wa súnà tó lọ́ọ̀ fẹ́ ṣe tó ní wòlé pẹ́ lálùsúnà ń à ọfẹ́ sórí ibú nù tọ́ba lò lè pẹ́ lálùsúnà ntọ́ fi ṣẹ̀sìn ntọ́ yẹ pé ntọ́ lè fi ṣẹ̀sìn nìyẹn ọwá ní ìwé ìwé ìwé ìṣe alùsúnà ti yẹ o alùkí wa ni ọ́. alùbídíà lọ jẹ o bá ti jẹ́ sunna yọ alùbídíà. sunna náà ni ó tún wá jẹ́ kó o gbọ́ àyà yẹn yé àyà tó yé kó o yé báyìí. abdullahi bunu amiri bunu alẹ́ ans súnà la fẹ́ kà yẹn o àbíkúrà nínú ẹ́ kí la o la o. àyà tó dojúró mọ́ ọ lọ́wọ́ tó fi di sángílítì súnà ni ọ wà á tú ọ lẹ̀ báyìí. kọ́ọ̀lá sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam sàbẹ̀ ni mo gbọ́ tí òjìṣẹ́ ọlọ́run sọ pé kátàbà Allahu maqadira al-khalaiq Allahu kọ gbogbo kádàrá gbogbo ẹ̀dá gbogbo kádàrá gbogbo ẹ̀dá Allahu kọ qabula an yakhluqa as-samawati wal ardi síwájú kí Allah tó dá àwọn sánmà àti ilẹ̀ ni Allah ti kọ gbogbo ẹ̀ sílẹ̀ bí khamsina alifa sanatin ọlọ́run ti kọ gbogbo kádàrá sílẹ̀ pátápátá kó tó padà dá sánmà àti ilẹ̀ ntọ́wá jẹ́ àlàfo ọdún tí ń bẹ láàrin àkọọ́lẹ̀ láhùlì mahfud àti ìṣẹ̀dá sánà àtìlẹ̀ bìkọ̀mùsí iná alifasanati fifty thousand years àṣé fifty thousand years ni wọ́n ti kọ́ pé olórí ibùlẹ̀ lòmí ò jẹ́ ni wọ́n ti kọ́ ọ lẹ̀ ẹni tí ó yọ lórí rẹ̀ náà wọ́n ti kọ́ ọ lẹ̀ súnà tó olóòṣè yìí wọ́n ti kọ́ ọ bẹ́ẹ̀. wọ́n jẹ́ lọ túbá rèé túbá o àdùmọ̀ṣe ni súnà o àdùmọ̀ṣe òní súnà dandan ni hadith dandan ni súnà. وإذا سلمنا طيب رواه مسلم أوكي وعرشه على الماء أنا بتواسطه ìtẹ́ ọlá ọlọ́run orí omi ló wà ìtẹ́ ọlá ọlọ́run orí omi ló wà ní òkè sánmà rọwáhùn mùsùlùmí fi sọ̀híhì muslim ló gbà wá o nínú tíra sọ̀híhù rẹ̀ wọ́n yìí dá sàlámnà tá a bá tiẹ̀ wá kún wá gbà bí annali maksud abihi alikur'an alikarim. Al tá a bá tún wá gbà fún ọ pé tíra tí wọ́n dá kọ́ ń bẹ̀ yẹn pé òun tún ni kùránì bó ṣe kọ́kọ́ tù ú pé kùránì ni ọ̀dà fáìnà lè má àná ìtọ́ máa wá jẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé anahu yahwi kula umuri di ìtọ́ máa jẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo kọ́ńtẹ́ǹtì ẹ̀sìn kọ́ńtẹ́ǹtì ẹ̀ pé tẹ́ bá ṣèwé wọ́n pè bìkan ní content page àbí content page So ní máa pọ̀ ju pé àwọn ọ̀rọ̀ gangan lọ ni àbí ọ̀rọ̀ ní máa pọ̀ ju content page lọ gbogbo content page ìwé tó tóbi gbàǹgbà ó lè má kọjá page méjì page mẹ́ta page mẹ́rin tí content ìwé kan content page ìwé kan tó bá fi lè jẹ́ page mẹ́rin ìwé wọn tóbi pọ̀ ipò tí kùránì wà nítorí sọ pé òun òun sọ̀kalẹ̀ fún wa síbẹ̀ ipò bíi kọ́ńtẹ́ǹtì ni pé at this issue irun kíkí o kọ́ńtẹ́ǹtì kan nìyẹn ọwọ́ fẹ́ ká ọ nípa irun kíkí you go to hadith Ah well, another topic mi nìyẹn nínú content page yẹn ọ̀fẹ́ mọ̀ nípa awẹ́ you go to hadith ǹgọ́ ti Eh, eh, any aspect of Islam any aspect of Islam tó fi máa kìdá ntúwà àdìsọ́kàn ọ̀ọ́rì tọ́pìkì ẹ̀nu content page ni nínú Quran ibi tí wàá ti mọ ìfọ́síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ náà inú àdìsí ló wà tó lóòní lọ ọ̀wá jókòó ti content page abájọ tọrọ òfin yí ọ àti àwọn tọ́pìkì inú kọ́ńtẹ́ǹtì ló wọ́n yẹ̀ wò látijọ́ yìí tó ti ń bá islam bọ̀ islam ò lè yí ọba yẹn o tí ì lọ ka discussion gangan discussion àlàyé lórí tọ́pìkì tó wà ní kọ́ńtẹ́ǹtì o ò tí ì rí kà ìmọ̀ bẹ́ẹ̀ náà sì sọ̀rí wa imma bi bayani sunna lahu kùránì tó kó gbogbo àlámẹ̀rí ẹ̀sìn sínú ní ìkósínú kọ́ńtẹ́ǹtì yìí tó bá wá yẹ kùránì ọ̀hún wò á yàlé wá tààrà lórí ọ̀rọ̀ ọ̀hún tàbí àlàyé rẹ̀ kó bá nínú àdìsí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. ẹ̀rí karùn-ún wa qawluhu azza wa jalla ọ̀rọ̀ Allah tó tún mú wá tó fi ṣẹ̀rí pé òun ní lo àdíìsì òun ní ṣe súnà tó sì ń fojú burúkú wẹ́ẹ́ máa ń lo àdíìsì àyà tó tún mú wá nu suratul ankabut tí Allah ti sọ pé awàlámù yẹ kìfìhìn ṣé tó wọn ni. anna anzalina alayka alkitaba pé dájúdájú àwa sọ tírà kalẹ̀ fún ọ yutila alayhim tí wọ́n kà fún àwọn èèyàn inna fi dhalika la rahmatan wa dhikra liqawmi yu'minun dagudaju ìkẹ́ ìrántí eh, eh, dagudaju ike àti ìrántí ó wà nínú tírà náà fún àwọn tó bá gba Ọlọ́run wọn gbọ́. al ankabut quran twenty nine verse fifty one ayatollah muwayi istidilalu kọ́ọ̀tì lahu aya tí wọ́n mú wá yẹn ó jẹ́ ìfi nǹkan ṣe ẹ̀rí ọ̀rọ̀ ní ọ̀nà àṣìṣe fún wọn wọ́n ti ṣí ogun lò ohun tí wọ́n ní kí wọ́n fi wẹ̀ òun ni pò mú wàdálìkà ìyẹn sì ni pé lè ánà lèmùkàtọ̀bìn àlèmùkàtọ̀bìn wùnà àwọn tọ́lọ̀wọ́ bá dojú ọ̀rọ̀ kan ní ààyè yìí húnma ni mushrikun àwọn ọ̀sẹ̀ bọ́nì kì í ṣàwa mùsùlùmí láyà yìí ń dojú kọ àwọn ọ̀sẹ̀ bọ́nì ìnàmẹ̀kọ́ọ̀lù nígbà táwọn ọ̀ṣẹbọ tí wọ́n sọ pé law anallaha anzala ala muhammadin ayatin min indihi wọ́n ní kọ́lọ́n sì sọ àwọn àmì kan kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tí ó jẹ iṣẹ́ ìyanu faradallahu alayhim ọlọ́run wa dẹ́sẹ̀ padà fún wọn ẹ̀ ń wá kí àpáta ó sílẹ̀ kápáta ó máa rìn ẹ̀ ń wá kí sánmà kọya lulẹ̀ ẹ fẹ́ kí oòrùn kọjá bọ́ ẹ fẹ́ kí gbogbo nǹkan ni wọ́n mú alábà wọ́n ní yálà kò ní owó lọ́wọ́ gẹ́ẹ́ tí wàá ní ọgbọ́n oko wọ́n tún sọ bí ọgbọ́n oko àdéjọ́ ṣe rí tọ́lá máa lè fún ọ lámì ìyún ó ṣe tẹ̀lé àmọ́ rí nǹkan pọ́nlá lára rẹ̀ àmọ́ rí nǹkan jẹ tẹ̀ báwọn èèyàn máa fẹ́ àwọn èèyàn máa ẹ́n máa fẹ́ gbẹdẹmukẹ́ wọ́n tún ní tí ọba wa lè ṣèyún jíájú kò báyìí kò wá máa pọ́n àkàbà sánmọ̀ lọ báyìí ká máa rí ọ bó o ṣe ń gun sánmọ̀ lọ. tọ́ọ̀bà tún lè ṣèyún inú ilẹ̀ yìí a gbọ́ pé omi ń bẹ sálẹ̀ a fẹ́ kó o wá gun àkàbà tilẹ̀ náà lọ kó o lọ bu omi tí ń bẹ ń sálẹ̀ lẹ̀ kó o lọ bu wá láìsọ ń bọ́ òun òlù wọ́n láti kọ́ ọkọ́ àfikàn tẹ́nìkan ọ̀kọ́nú ẹ̀rí tí ó jẹ́ kìkì góòlù àti wúrà ah, wọ́n sàn mú oríṣiríṣi nǹkan wá aláwọ̀ fẹ́ kí ìyanu ṣẹlẹ̀ nú ayé àwọn tọba fẹ́ káwọn tẹ̀lé ọ hmm. lọ́lọ́run fi wá fún wọn lésì pé awà lámúyẹ kífìyí àná anzalina alayka likitaba. ṣé èyí ò tí ì tó wọn pé aṣọ tí rà kalẹ̀ fún wọn kò tó wọn ìyanu ni wọ́n ń wá ìyanu wọ́n ń wá mírèkù lẹ́yìn tọ́lọ́ ti sọ ọ̀gá mírèkù kalẹ̀ farada lọ́wọ́ aléhìn bí anna kìtàbáhu hada mu'jizatun káfíyàtun lahum fi tẹ̀sídìkì bí risalatihi ọlọ́run wá dẹ́sí padà fún wa. wípé tírà rẹ̀ ìyẹn alukurani tó ń sọ̀kalẹ̀ yìí mujizatun káfíyàtun is enough miracle iṣẹ́ ìyanu tó ti tó ni ó tó fún wọn láti gba iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́n fi anẹ́gbẹ̀wá Muhammad sí wọn so tí wàá rí pé kò jẹ́ mọ́ ṣé Kùránì ò àwa mùsùlùmí àwọn ọ̀sẹ̀ bọ́ lọ́lọ́run fi àyà fi sisi àmọ́ àyèmọ́ súnà rẹ kò jẹ́ ọmọ sábàbù nùzọ́ọ̀lù inú súnà láti máa ń rí sábàbù nùzọ́ọ̀lù kì í ṣe inú kùránì alódò ló máa gbàṣẹ́ tọ́ ọ bá ti lóò ṣe súnà ó dóra bàtà lọ́mọ gbà lè dá àyà tú àyà kan bẹ́ẹ̀ òun lè dá tú ìtukùtù lọ́mọ tú ara àtukùtù ẹni wọ́n ti ń fún lé sí i àyà tó lọ́run fi dá èsì padà. sí àwọn ọ̀sẹ́bọ ni wọ́n ń lò against àwa mùsùlùmí sáwà láwọn ọgbà nábì gbọ́ ni ṣe bára bá àgbàgbọ́ náà ni pé a máa tẹ̀lé àwòkọ́ṣe ní ọ̀rọ̀ àti ní ìṣe wàlá aláàkọ́ta aláha áyà yìí kò níbàtàn pẹ̀lú o súnà níbí o kò jẹ́ mọ́ra wọn o. bí anna lè kuraana kìfáyàtàn kìfáyàtún lèmọ̀mìnì fi kulli shay'in dúnà sunna kàmá záàmù. àyà yóò ní bàtàn sí n tá à ń sọ pé kùránì o ó ti tọ́wọ́ a mùsùlùmí nínú gbogbo nǹkan láì ní lo súnà ànẹ́bì gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ yẹn o ìyẹn àwọn sángílítì kùránì àwọn wọn ń kùránì kò ní bàtàn pẹ̀lú ẹ o àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn ni eh, Allah fi àyà yìí ló fi dá èsì padà fún o. ọ̀rọ̀ kẹfà wàlìmùrọ́ọ̀dù bi qawli azza wa jalla èròǹgbà ọlọ́wọ́n ọba pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tó sọ nínú sóràtù nahal aya eighty nine tó o tún fi ṣẹ̀rí ọ̀rọ̀ wípé wanazzalna alayikale kìtàbà tìbúyàna likulli shay a sọ̀kalẹ̀ fún wa nàbí tíra ni tìbúyàna tó wá jẹ́ àlàyé fún gbogbo nǹkan pátápátá wahudan ọ̀nà àmàni warahmatan ìkẹ́ni wàbúṣirọ̀ ìdùnnú ni ìró ìdùnnú ni lílì mùsùlùmí fún àwọn mùsùlùmí àyà àyà tó tún tọ́ka sí i tó níyẹn ni òfin ní lo àdíìsì lófin ní lo súnà gbọ́ àgbọ̀yé rẹ̀ báyìí pé táàní ànàlẹ̀ kùránà kọ̀dì nazala mubayinan likulli shay'in min umuru fi shakili qawaidi kulliyatin mujmalatin gbọ́ yé dáadáa ìntáyà yìí ń sọ fún ọ ni pé wọ́n sọ kùránì kalẹ̀ láti wá ṣe àlàyé gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa in what format fi ṣákìlì qawaid in the principles format the principles of deen kọ̀wáìdùdín wọ́n sọ kùránì kalẹ̀ yóò fún wa ní gbogbo all formula all principles that we need for our Islam kuliyatan mujimalatan every every principle every uh, uh, uh, uh format tá a nídìí principle kọ́ídà tá a nídìí fún gbogbo ń tá a fẹ́ ṣe tá a fi rí ojú rí ọlọ́run òun ni kùránì máa mú wá mùjìmọ́lẹ́tàn ní àpapọ̀ amúwá ní àpapọ̀ amúwá ní àpapọ̀ lẹ́yìn tó ga sí wípé ọmọ àbùkátà sí ẹ̀là ọmọ àbùkátà sí ẹ̀là ntí ó wàá là wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó fọ wẹ́lẹ́wẹ́lẹ́ tó máa ṣe àlàyé yékéyéké òní súnà tó sọ pé òní lòun. wàmẹ́ àṣìkàlàmí ni ha falibayanu fi ha kọ́dí wúkìlà ìlàsùnà ànàbàwíyà any of the principles tó bá ti mú ìṣkálù wá pé kí gangan ní tọ́lọ́ ń sọ láàrin ó ní akírun wọn principle kan nìyẹn ọlọ́run ní akírun bóun la sì fẹ́ ṣe é ẹ̀yẹ wo àwọn sufin àwọn olókòó kù ọlọ́mú principle of salat alanabi sallallahu alayhi wa wa the principle of salati alanabi sallallahu alayhi wa sallam òfin ìlànà ṣíṣe àsàlátù fún ànábì pẹ̀lú gbólóhùn ya ayu alladhina amanu sallu alayhi wa sallimu taslima that is the principle tí wọ́n á lọ nínú súnà kí wọ́n á béèrè pé principle how do we apply it ibi tó ti fẹ́ẹ̀lì nù wọn wá lọ nínú súnà wọn wá múrí légbó àwọn ṣé nǹkan wá jókòó wọn wá ronú wọn bá ní ẹ máa ka Salatul Fati ẹ máa ka tùǹjì náà ẹ máa ka kámílà. ẹ máa ka dàlẹ́lù ẹ máa ka sẹ́fì ní tí wọ́n bá ta nígbà ànábì ń bọ́lá ṣe sọ píríncípù yẹn kalẹ̀ ó sọ kalẹ̀ mọ́látàn ní àpapọ̀ báyẹn pé ẹ ṣe àsàlátù ẹ ṣe àsàlámù fún wọn ni anabi muhammad sallallahu alayhi wa báwo la ṣe ṣe ṣàlàyé pírísìpì fún wa ànábì wa kọ́ wọn pé kúlù aláwọ̀mọ̀ sọ́lì alá muhammadin wa alá ali muhammadin kama sallaita ala ibrahim wa alá ali ibrahim innaka hamidu majid wa barik ala muhammadin wa alá ali muhammadin kama barakta ala ibrahim wa alá ali ibrahim innaka hamidu majid that is the application of the verse ah àwọn súnà àmà kú oríire o àkú oríire kùránì yóò mú tíọ́rì wá yóò mú fọ́múlà wá á wà lọ gba pírátíkà rẹ̀ àti application rẹ̀ nínú súnà nẹ́bí ìgbà yẹn ló tó ṣe ìsìláàmù tọ́lọ́ fẹ́ kó ṣe ìgbà yẹn ló tó rí ìsìláàmù ṣe ló fi gásí pé al-islam qur'anun wa sunna qur'an islam wo islam tá fẹ́ ṣe qur'ani àti sunna nabi ni. sunna ni wọ́n gbé iṣẹ́ àlàyé tì lọ́rùn sunna anabi hadith anabi òun ni wọ́n gbé iṣẹ́ àlàyé òun ni gbé tì lọ́rùn wo ó ọ̀nà àmọ́jọ hàn rẹ̀ lè mà nígbà tọ́lọ́ ń sọ àyà táyà mọ́mù kalẹ̀ pé tẹ́ ẹ bá ní gẹ́nẹ́bà ẹ fi táyà mọ́mù ẹ fi yanjú ẹ̀ tẹ́ ẹ bá lè lómi sàbẹ̀ kan tó fẹ́ ṣe bí yín tí ò fẹ́ lọ bá ní ọba ọba ń gbéra ayé lẹ̀ nú èrú pẹ̀ báyé yín ṣe rí nu gbogbo tẹ́ ẹ bá tilẹ̀ ní lóṣù náà ẹ máa gbéra ayé lẹ̀ nú èrú pẹ̀ ni tẹ́ fi kú. lárákùnrin bábà ń yí nú yẹpẹ èé wa ti rí ọlọ́lọ́ ní asosáyà mọ́mú kò wá lọ bàdẹ́bí léèrè pé báwo la ṣe ṣe ní bá ń gbéra ayé lẹ̀ lẹ́nu bá sọ fún ànábì rẹ̀ ànábì bá pè ń gbọ́ kí ló ṣẹlẹ̀ sí ọ ó ní táàmù mú mu sí bóun ló ṣe á ṣe à ó nígbà pé tá a bá fẹ́ wẹ̀ náà gbogbo aláwẹ̀ ṣùgbọ́n táyà mọ́mù náà àfi kí n máa yíra nù yìí pé ànábì ní ó fẹ́ para rẹ̀ ó máa ń yíra lẹ́ẹ̀lẹ́ ọwọ́ kó o káwọ́ lé yé pẹ̀ báyìí kó o gbọ́wọ́ lé lẹ́ẹ̀kan gbọ́n ọwọ́ rẹ nù fi ojú rẹ kó o sì fi ọwọ́ rẹ ó mọ̀ ti parí ó ní subhanallahi ẹ wo àdánwò tẹni tí olóṣù náà fẹ́ kó rẹ̀ sí. ọwọ́ ni wọ́n ń pàwá lọ́yẹ̀ alùsùn náà ó ní ká ń fún wa lóókọ òun ọ̀sẹ̀ ń bèèrè tó fún wa lóókọ àlòntánẹ́bì ni a lò tá a bá ń aṣọ òfì tẹ́ máa ń pè wá ní olófì sáà sọ pé nóò ni tàbí tá a bá ń ta ìrẹsì tẹ́ máa ń pè wá ní àpò ìrẹsì sásọ pé nóò ni àbí tá a bá ń ta gumu tẹ́ máa ń pè wá ní àpò alágumu sásọ pé nóò ni àwa ń lo súnà ànẹ́bì ọ̀wá níwọ̀ rẹ́ẹ̀rì tó ní ká máa pera wa ní alùsùnà so sìrẹ́ẹ̀rì tó ní kó pera rẹ ní alùtìjàníyà àbí alùkọ̀dìyàníyà àbí alùàmàdíyà tí ò sínú tíra à ń ṣe súnà tá à ń kà bọ́ ọ̀tá yìí oríire ni fún wa ká máa fi pè wá. bọ́ọ̀ ti ṣe súnà ànẹ́bì ọmọ yínú èrùpẹ̀ ni o ọ̀hàn rẹ̀ lè mọ̀ ní ọ̀hàn rẹ̀ lè mọ̀ tààrà. wàhádà ẹ̀ wàlídàálìkà amara nàbíyàhù an yubayina linnas ma nuzila ilayhi nítorí pé kùránì sọ̀kalẹ̀ pẹ̀lú principles pẹ̀lú theories lọ́lọ́run tó wa fi pa ànábì láṣẹ nínú tírà náà pé ìwọ lọ́ọ́ máa ṣe àlàyé fáwọn èèyàn o ìwọ lọ́ọ́ máa ṣe àlàyé ọ̀rọ̀ tá a bá sọ ní ṣókí wàá fẹ́ lójú ọ̀rọ̀ tá a bá fi sí wọn ní gbẹ́rẹ́ pàkọ́ wọ́n sọ̀túnmọ̀ ẹ̀ fún wọn wọ́n lọ́ọ́ máa sọ fún wọn o wàhádà àǹtọ̀rí kíkẹ́ olè yìí báwo la ṣe á fẹ́ mọ̀ yẹn tí ì bá ṣe nípasẹ̀ ọ̀rọ̀ ẹnu ànábì wa àwòfin rìrì tàbí ìṣe ànábì àwòtẹ̀kìrì rìrì tàbí ìfọwọ́sí tàbí ìfirinlẹ̀ ọ̀rọ̀ sàábẹ̀ kan tàbí ìṣe sàábẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ojú òjíṣẹ́ ọlọ́run tánẹ́bì wa sọ pé you are right ìwọ wò ó àwọn ságílísì kan bẹ ní èkó mo gbọ́ dísìkì wọn ó sì bẹ̀rẹ̀ sí ní fi oṣùmọ̀ ṣe bàbá léèpè mo wá pè wọ́n èyí lẹ́yìn lo àdìsí wọ́n ní bẹ́ẹ̀ ni o wọ́n ní ayé tó bá gbàdí sáyé rẹ̀ ò ní dáa òfò ni ó ṣe olórí burúkú ni wọ́n ọ̀dà mo ti gbọ́ gbogbo tẹ́ ẹsẹ̀ o mo wá ní tí mo fẹ́ bí léèrè ọlọ́run sọ pé ká kírun tẹ́yìn bá fẹ́ kírun ẹ̀yìn pèrun ọlọ́run ló pèrun ẹ sọ súrà wáyàwó ni pípè wá ó ní kí èsè bíi ti báwọn. bíi ti bó tún wá ni kẹ́ ẹ lè mọ̀ kí wọ́n tanra wọn jẹ ni. ọ̀rọ̀ ànábì ìṣe rẹ̀ àti àpúrúfà rẹ̀ irun pípé ohun tó jẹ́ kí n rántí ọ̀rọ̀ gangan máa ṣe fẹ́ sọ yìí irun pípé tẹ́ ẹ gbọ́ tá à pè lónìí òun umar radiyallahu anhu àti sàádé kan ni wọ́n sùn ni wọ́n lálàá lọ́lọ́run wá mọ̀lẹ́kà sí wọn lójú oorun pé kí wọ́n pe ìrun fún wọn ní ìrun táwọn ń pè lónìí yìí wọ́n lálàá wọ́n wá padà wá bá kejì bá ànábì pé ohun tí mo màláíkà kankan jí mi dóko ni lọ́ba ní máa gbọ́n tí mo fẹ́ sọ fún ọ yìí tí bá ti bá pè fún ọ tán kọ̀ lọ́ọ́ bá nàbí kò tó pè fún wò wọ́n sì pè fànàbí ànàbí sọ pé bá a ṣe máa kírun náà nù àmọ́ wọ́n ò ẹjẹ́ á olóhùn agogo ẹ bá ń pe bìláàlù wa kò kọ́ bìláàlù níta ń pè ní tẹ̀kìrìrù rẹ̀ nu ìfọwọ́sí rẹ̀ nìyẹn so ajá sí pé àwọn tó bá ànẹ́bí lò gbà àwọn tó ní opportunity kan táwọn ò ní táwọn bá ṣe anything àpúrúfà ànẹ́bí ọmọ àsọdí súnà ànẹ́bí ìfọwọ́sí ànẹ́bí ọmọ àsọ ìṣe yẹn tàbí ọ̀rọ̀ yẹn ọmọ àsọ di súnà ànẹ́bí jẹ́ tún bá pẹ̀lẹ́ mi wà lórí rúkúyà ànábì ò ṣe rúkúyà fẹ́nìkan kan lójú àwọn sàábé àwọn ìyàwó ẹnìkan ni wọ́n mọ̀ pé ànábì máa ń ṣe rúkúyà fúnra rẹ̀ jìbìrìlù àsì máa wá ṣe rúkúyà fún Aisha mọ̀ yẹn wọ́n wá lọ sí ìdálẹ̀ wọ́n rìnrìn àjò wọ́n wá dé sí ibì kan wọ́n kọ̀ láti gbà wọ́n lálejò. La ní ọ máa bọ́ sí ẹnubodè ìlú kò pẹ́ sígbà náà nǹkan olóró olórí wọn nígbà fẹ fẹ́ bọ́ ẹ wá lọ pé àwọn àlejò ń wá bóyá wọ́n ní oògùn kan tàbí ọfọ kan tí wọ́n lè pè tí ẹni wa yóò fi ní báàlì kìyàmọ̀ sì lọ bá wọn. wọ́n sì bí wọ́n léèrè pé sáré ẹni tó mọ fọ́ pè nu yín àlèmí nǹkan mìíràn ọ̀kìn sáré ẹni tó mọ fọ́ pè wọ́n sì wojú ara wọn ọ̀fọ̀ ọ̀fọ̀ bò ẹnìkan sì náwó ọ̀nì anarọ́ọ̀kì mo lè pe ọ̀fọ̀ a ìwọ lè pe ọ̀fọ̀ sọ ọmọ fọ ni ọ̀nì àní mo lè pè é ah, àwọn tì máa ní ẹ̀dá pẹ̀sà mọ̀ ọ̀bọ̀ ẹ̀ mọ̀ ọ̀bọ̀ bàbá baálé ni o àkekèé ló san o ó ti ń jẹ̀rora kú o nígbà tí Abu Musa al-Ash'ari òun ló sọ pé òun lè pe ọfọ òun tó sì dọ́dọ̀ rẹ̀ ó sì ní sẹ́ni náà ni ó sì ní ẹ ó ní ọ̀ya ẹ̀mẹ́sẹ̀ rẹ̀ wá ó sì.